سبحانه أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يحزن به الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى يقول سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون عباد الله شهر رجب بين المشروع والممنوع ẹyẹrúsìn ọ̀ràn ọ̀rọ̀ oṣù rẹ́jà èyí tó fi pé àwọ̀ tí wọ́n rí ní alẹ́ òní à ń retí bóyá wọ́n lè rí ní alẹ́ òní oṣù yẹn láàrin ohun tó gbófin mu nínú ẹ̀ àti ohun tí sẹ́rí akọ níbẹ̀. أيها المسلمون عباد الله tàbá ní ká fẹ́ wọ kí ni wọn tó kọ́ fi nínú ma tọ́tọ́nà tọ́ba ṣẹ̀rí àwọn nínú ẹ̀ aláàdé wọn lè má parí ọmọ ọ̀ka ẹ̀rí ọlọ́wọ́n kan subhanahu wa ta'ala oyé wa ọlọ́wọ́n ní ìnà ìnà aṣọ àṣẹ kọ́ra dájú káwọn lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala méjìlá ni nínú àkọọ́lẹ̀ ọlọ́run ìyàwó mọ̀sálà kan sàmà wá sí wọlé káwọn láti jọ ọlọ́run ọba ti tẹ̀dá gbogbo sánmi àbílẹ̀ minha arba'atu hurum ìwà pẹ nínú àwọn oṣù méjìlá àwọn oṣù mẹ́rin kan bẹ tó oṣù ìwọ oṣù ọwọ ẹrí oṣù mẹ́rin kan bẹ tó dé oṣù àgbèwọ̀ tó ti dé oṣù ọwọ́. Záàlì kàtí inú ikọ́ yìí kágbà bẹ́ẹ̀ òun gan ènìyàn wà lórí ìlànà tó tó dédé o. Àti pé nǹkan tó jẹ́ ṣẹ̀rí ànínú àwọn oṣù àgbèwọ̀ yìí èyí tí wọ́n jáwé náà wà láàrin wọn. Òlàwọ́ náà wà sáánà lọ́lọ́kọ̀ọ́ pé wọ́n lára ká lè mú òbí ìṣe àwọn òbí ó sàbò ẹ má sàbò sí fúnra yín bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá ti mọ yín bẹ̀rẹ̀ àbòsí mẹ́ta la ní ìsàbòsí fọlọ́wọ́n ọba sọ̀hánà òun ni ìṣẹ́bọ fọlọ́wọ́n ọba ẹ̀rí nítorí ọ̀rọ̀ tí lùkùmọ́ọ̀nù ẹni rẹ̀ ti sọ fọ́mọ rẹ̀ ìgbéyàwó lẹ́yìn ìwọ ọmọ mi mo kẹ́ ẹ́ ní nípa ìtàánú láàtúnṣe ìgbìyà má fi nǹkan mí ìkejì ọlọ́run ọba tó jọ sí inna shirka la zulmun azim nítorí pé òfin nǹkan àbí ìkejì ọlọ́run bá kúrò jọ àbùkù níbi gbà àbùkù kejì òun náà ní kí yẹn ṣe àbòsí fún ẹ̀dá mọ́nìyàn gẹ́gẹ́ bá a sọ màá fábòsí nípínlẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ òun náà ní wá ní wọn ṣe ìfì ọ̀rẹ́ màhájú káṣí nǹkan síbi tí ò lẹ́sù kí ọkọ ó ẹ̀tọ́ ìyàwó ìyàwó fi ẹ̀tọ́ ọkọ rẹ̀ lù kí ọmọ ọmọ sí ẹ̀tọ́ fún bàbá tí bàbá má sí ẹ̀tọ́ fún ọmọ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ nínú àwọn ẹni dájọ́ ní ìwọ̀ <clears throat> lọ́rùn ara wa àti ẹ̀tọ́ tó yẹ ká pé fún ara wa. àbòsí kẹta àwọn náà ní kéèyàn forí yẹn sí pẹ̀lú yàrá. tábòsí bá máa ń wáyé ṣáájú ṣáájú kátó bọ́ sínú rọ́jà bòye kan gbọ́dọ̀ wáyé kéèyàn forí yẹn sí pẹ̀lú yàrá. rólùmù náà òun ní kéèyàn sí yàrá èyẹ bo rẹ sí nìyẹn pẹ̀lú gbígbà tí yàyà pààyàn ọba dé ọrùn yẹn náà lọdẹ sì máa wà nítorí pé wàhálà ní ìmọ̀kùnrin fẹ́yẹ ẹ̀là àbítàkì ètè ewu òní ìyá rẹ òní sọ̀kalẹ̀ sẹ́ni kẹjẹ ní tọ́ da náà lọ àwọn kan lè tọ́ da ewu lè ewu tọ̀ nípa akẹ́kọ̀ọ́ sí láburú láburú mẹ́tẹ́ sì máa tọ̀ rẹ. nínú hadith Abi Bakra radiyallahu ta'ala anhu wọn là níbi sọlá àgbàlá ńlọ pé ìgbà tí gẹ́gẹ́ bí ìgbésí ẹ ló ti wà lẹ́yìn láti jọ tọ́lá wọn bá ti dá ogun sábẹ́ àtìlẹ̀ ẹ̀rí ọdún oṣù méjìlá àwọn àwọn àti oṣù méjìlá àwọn oṣù mẹ́rin tí wọ́n jẹ́ oṣù àbẹ̀wọ̀. àníbi sọlá àyọ̀sọ́lá ó ní sàlá àtọ̀ mọ́tàwálìyà àtọ̀ àwọn mẹ́ta kan wà nínú àwọn oṣù àbẹ̀wọ̀ yẹn tí wọ́n tún tẹ̀léra wọn. àkọ́kọ́ ti dòjú àjà oṣù kọkànlá lórí fíjà oṣù kejìlá àti alimuhamra tó ń di oṣù kìíní. ànábì sọlọ́lá ìsọláwá dọ́gbẹ́lẹ̀ ìkẹrin náà ni ọ̀rọ̀ ìjagun mú dọ̀rọ̀ àti oṣù rọ́jà bù yí táwọn òbí oṣù mọ́ kí ó lé lálẹ́ oṣù rọ́jà bù yẹn ìbàbàrà rẹ̀ tó tóbi lọ́dọ̀ àwọn ìrẹ́múdọ̀ àwọn fábílì ànábì sọlọ́lá ọ̀fọ̀ àlè àlè òṣèlú oṣù rọ́jàbù yìí ó wà láàrin tùmọ́dá àtàníyá oṣù àgbáyé ó láàrin oṣù ẹlẹ́ẹ̀kẹjọ táwọn oṣù èyí tá a ti pàtó oṣù ọ̀rọ̀mọ́dọ́ ayúwà ìmùsùlùmí náà ìlú ẹ̀rí oṣù yìí òun ní oṣù kẹrin nínú àwọn oṣù tó yẹ bá gbọ́dọ̀ kájọ ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba sùhánà ìwútọ́jẹ́ sẹ̀rí àfẹ́ náà ni pé ọ̀là tẹ́sílẹ̀ mọ̀ bí iná àwọn ìṣẹ̀lú ẹ má bọ̀rọ̀ ayé ti bẹ̀rẹ̀ ẹ má sì yapa bẹ̀ tẹ́ ẹ bá yapa kó lóde kóso yìí dé kájẹ ní kò tó sùn kẹlẹ́ ẹ kí yẹn máa yapa kí yapa má wáyé ní oṣù bákan náà onídẹ̀ jẹ́ oṣù keje fọlá ipá ń láti oṣù kéde ní ti mọ̀ oṣù keje ní jẹ́ ayé ẹ̀ mùsùlùmí náà ibadallah láàrin bá ti mú àkọ́kọ́ ní òkè tí wọ́n ti lófin bẹ́ẹ̀ òun náà ni pé ádámù lómi láti fi èèyàn gbọ́dọ̀ kó rẹ̀ sí nínú oṣù yìí pẹ̀lú kéèyàn ti yàgbà ìgbà àwọn tí máa ń yàgbà kọ́ sọ́ọ̀kù gbogbo ránú yẹn nírọ̀ àkókò yìí ìdọ̀rí tí wọ́n jẹ́ kan náà wọ́n máa bí wọ̀lúwọ̀ gbọ́dọ̀ máa wáyé rẹ̀ bákan náà nínú kẹtọ́ bá tẹ̀lé àwọn nínú rẹ̀ ní pẹ́pẹ́ tàhírí ìmọ̀ ìkìtà rẹ̀. ìjà ọgbọ́dọ̀ wáyé àyàfi tó bá yá ìgbà tí ń bá rẹ̀ ìjà yẹn wá kò kan parí lókun ṣùgbọ́n bá a pinlẹ̀ ìjà nínú oṣù rọ́jà wáyé ọlọ́run wa wa ayé ọlọ́run ní àtàyè malẹ́dí ní àmọ́nù ayé ṣe àwọn fún ọba dẹ́dà bíi mọ̀kánmù Ibrahim àsọ́fà àwọn ìmọ̀rùwà àtàwọn ibi láti máa ń ṣèjọ sí àwọn mọ̀lẹ́sì pẹ̀lú hajj. àwọn nǹkan tó kéré wọ́n bẹ̀ ká mọ̀ ilé wọ̀ ká sọ ọ̀wọ́ rẹ̀ wọ́n lọ ṣàkóso ọ̀rọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ oṣù àgbèwọ̀ bí irú rọ́jà kò yí. ewu tó jẹ́ wọ́n bẹ́ẹ̀ má sọ ọ́ ẹran tá a fẹ́ fi ṣèjọ́sìn tá à ń gbé lọ sílé ọlọ́run ọba àbí ìta ti tàbí sí bá fẹ́ fi ṣèjọ́sìn ẹ má bù sí lẹ́tọ̀ọ́ fún gàmí mọ́ ọ ó ti di ẹni ọ̀rọ̀ nìyẹn ọba adẹ́dà tó jẹ oyè wa ibi wọn máa bèrè àtẹ́bí léèrè àdìsá ìkárọ́ nípa oṣù àbẹ̀wò irú rọ́jà tó yí ìdáàlì sí séjà wáyé fẹ́ aláwọn nígbà tẹ́lẹ̀ dáhùn sọlá àlùsọlá ń gbé kéèyàn já mẹ́ẹ̀ẹ́sẹ̀ ní o ńlá ọ̀sán tó ní àtẹ̀lé ńlá ṣùgbọ́n ìdáni padà sọ́kọ́ lójú ọ̀dà ọlọ́run ọba kẹ̀yìn ẹ̀kú burú jù lọ́rọ́ ìlà ọ̀gá fìdí ń sè. tó nípa bẹ́ẹ̀ nínú nǹkan tó dé wọ̀ nínú oṣù yìí òun ni pé ìjà ọ̀gbọ̀dọ̀ bẹ̀rẹ̀ bẹ̀ tí ìbá ti pé yẹn bá jàpọ̀ ìfọ̀ ọ̀gbọ̀dọ̀ ní oṣù yìí dé. obìnrin tí àwọn nǹkan tí wọ́n ti lóbìnrin ti wọ̀ ọba yẹn náà nínú oṣù yìí. a múra ẹni sí pẹ̀lú yàtọ̀ bákan náà ìwọ sí ní jíjà nínú ẹ ayé wa ti ṣe múná ìlú àdàlá lóòjá ti pé kí nǹkan tí sẹ́rí àgbé wá tó máa yé àlàmọ́rùn ní máa ń kéré ṣùgbọ́n kọ́ lọ́rọ̀ sí làwọn èèyàn kò ní tẹ́wa lọ́rùn á ká máa wá àwọn nǹkan tó tún lé tó tún lé lánàá wá káàkiri ẹ wò ní sọlá ọ̀sánlá àlùsọ́lá nígbà tí ń sọ fún àìsàn máa ní àìsàn lùmọ̀ àná òtún mo bá kọ̀ fún yín nípa rẹ̀ fàjọ́sẹ́ kúrú ẹ sí ṣùgbọ́n wọn bá àwọn ṣòwò mi tó tí wọ́n bá parí láti rẹ̀ fáṣọ mi ní gbogbo ṣàtà àjù ẹsẹ̀ inú ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe nípa àwọn nǹkan tí sẹ̀rí àwọn gbé wa gẹ́gẹ́ bí àlàbọ̀rọ̀ sábà máa ń kéré ilé ìdáwọ̀ ẹ̀dá ni ìyọ́lọ́ ọ̀pá òun ni wàá ga rẹpẹtẹ gan ẹ̀wà nínú àwọn nǹkan tó ń gbé kọ́sọ̀nà ọ̀gá sẹ̀rí àwọn kákàndín ní àṣàyàn àdúrà kan bá ṣe nígbà tó sùn bá yẹn bá lé ọyá lálẹ́ iná ẹ̀ ló lé ní bí irú àjọ àtọ́gbà jùmọ̀ kan tó máa ń ṣe òun ilẹ̀ àdéhùn ìjọ lálàáfíà àdọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam kí làdúrà náà àwọn ẹ̀dá Allahumma barik lana fi Rajab wa Sha'ban ọlọ́run báyìí fún wa ní ògùn níbi oṣù Rajab eléyìí وبلغنا رمضان وصيام رمضان ẹ̀rí ó dún ọgbà létí mẹ́rin ìmẹ́rin yìí tó sọ ìtumọ̀ rẹ̀ sì dá mọ́kànlá láàbí àdọ́gba nẹ́bí sọlọ́lọ́ àléhí wàhálì ní ọ̀sọ̀lọ́. sẹ́ẹ̀tì náà bí àdúrà wúwa lè rí bẹ́ẹ̀ àdúrà mẹ́rin ìjọsìn ni ìjọsìn kẹ̀dẹ̀rẹ́ ó ti lóńdè lóńdè pàpà jùlọ irúgbẹ́ àdúrà báyìí nínú ojú obìnrin lẹ́yìn bá gbà pàtẹ́bí sọlọ́lọ́ àlùfẹ́lẹ́ òjijì ọlọ́run ọba ní í ṣe òun ni allah yu'bada illa bima shara a kò gbọdọ̀ sí lọ́rùn àyàfi pẹ̀lú ní ọlọ́run bá ti lómi látọ̀rí àwọn òṣìṣẹ́ ọlọ́run mọ́ àlùfáà ọlọ́run á ti rú àdúrà yìí lómi látọ̀rí àwọn ànábì sọ̀rọ̀ àlùfáà. nínú gbẹgbẹ́ jẹ́ àdádálẹ̀ èyí tó ní wọ́n máa ń gbé ní oṣù yìí tọ́yẹ káwá sí nàìjíríà ìṣẹ̀rí àkọ́ ọ̀hún náà ni tàhárì tòá fi ká máa wá ọ̀nà ẹgbẹ́ bò láti gbé àdúrà sílẹ̀ ọ̀nà làdúrà kó sùn lé darí ẹlòmíì òfin ti àdúrà rẹ̀ sínú ọ̀sán lọ́jà ní àti ọ̀fẹ́ ìfọlọ́ ọba sàn ọ̀dà lásábà máa ń gbà àdúrà àlùmọ̀lùmọ́ ẹni tí wọ́n sábò sí fún nínú oṣù yìí ẹ̀rí nítorí pé wọ́n ní àwọn aláìmọ̀kànmọ̀kàn kó tó ní fọlọ́ ọba nẹ́bí dìde sọ̀rọ̀ àdúrà ẹni tí wọ́n sábà ti fún omi ẹgbẹ́ tí wọ́n bá ké pè mbẹ yóò sì rí bó ṣe bó ṣe rò ó yẹn ṣùgbọ́n ìyẹn òwúlẹ̀ wáyé bẹ́ẹ̀ ni ó lè fẹ́ máa ń ṣe déédéé àkókò yẹn orílẹ̀ ìgbà lè gbé àdúrà ẹni tí a sàbòtí mọ́ wa bàbá òun fẹ́ sàdúrà pé òun ó ṣe pé wọ́n á gbé sínú oṣù rọ́jà orílẹ̀ ara ti wù lọ́wọ́ ká má gbàgbé yóò tọ́ bá sàbòtí fún yẹn tẹ́lẹ̀ tá a ṣàbòsí fún méjì lè pariwo báyìí. gẹ́gẹ́ bó ti wà ní hadith Mu'adh bin Jabal radiyallahu ta'ala anhu wa arda nígbà tó fi wọn lọ sí ilẹ̀ Yemen ìgbà ọlọ́pàá àwọn bàtàkà àbíà ọkọ̀ sọ pé kí wọ́n mọ ọlọ́run ní Ghana kí wọ́n ti máa kírun bákan náà kí wọ́n yan zaka sọ̀rọ̀ ààrẹ májọ jáde lóhun tó ní lórí ju pàtàkì ju ni wàá gbà lọ́wọ́ wọn fún zaka wọ́n tẹ̀sí dáhà wá sálímọ́ fáyà ìpèsè ọ̀jáde lẹ́nu ẹni dá àtàbò sí fún nítorí pé pé tó máa jáde lẹ́nu ẹni dá àtàbò sí fún kò ní sí láàrin rẹ̀ sọ́lọ́run wa sùhánà ìjà obìnrin pé kò sákòókò tọ́jà síbẹ̀ ń dá àtàbò sí fún lè pariwo dé lágbájá má kò mí sí ọlọ́run ọjà lóhùn mi ẹ̀rẹ̀ bọ́ wa nù àdìsí pé wà á ń tẹ̀sí ìwọ jẹ̀lẹ́ mo fi òpin mi ọlọ́run bá búra títí tóbi mi là ń sọ̀rọ̀ nínú ẹ̀ka wọn làwọn bá àdàkè yìí màá fún ẹ láti lẹ́yìn o lè má jẹ títì ẹrí làwọn kan sọ wípé àtúbọ̀tán alámọ̀tí òní ìjà ni o ó lè máa dùn fún díẹ̀ díẹ̀ rẹ nígbà bá padà yọ wà ní sùúrù nínú àwọn kan jẹ́ ọ̀tọ̀ ọ̀nà títẹ̀lé akọ tí wọ́n gbé sínú rọ́jà òun ni máa sáyẹyẹ lẹ́yìn láti lè sọ̀rọ̀ ìwé mìíràn àwọn èèyàn ti máa lẹ kàlẹ́dà bí àwọn ọkọ̀ tó wọn káàkiri ìgboro tí wọ́n lérò pé twenty seven oṣù yìí àwọn làǹdẹ́bí sọlá àlọ́sọlá òun ló lè lè òun láti bá ti àlọ́ sí kúrò láti kúrò lọ sí ibi tó ju sánmà méje lọ láti lọ gba ẹ̀rù wákàtí márùn wa lọ́dẹ̀jà ti gbé ilé òun ilẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ọjọ́ títẹ̀lẹ̀ yẹn tẹ̀lẹ̀ ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ tó tẹ̀lẹ̀ ni ọgbọ́dọ̀ wà ní láti ọkẹ́ àwa mùsùlùmí pé tẹ̀lẹ̀ yẹn tẹ̀lẹ̀ ó sì rí bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ òdodo ni ṣùgbọ́n pàtó ojú lọ́tẹ̀lẹ̀ kẹ́nikẹ́ni ló lè fi díẹ̀ múlẹ̀. ẹ á rí kàmá wa lọ fi ọ̀rọ̀ yẹn ti àtẹ́bí sọ̀rọ̀ àlùsọ́lá ibi ìṣẹ̀kọ́ wáyé ní sẹ́wọ̀n ni ìbàjẹ́ ọ̀rọ̀ ni káti máa ta ẹyẹ fẹ́ àfarajọ àwọn káfìrí ẹtì bá wa parọ́ máa nẹ́bi lọ́lọ́ sọ̀rọ̀ àwọn ìyá. ẹ̀rí báàbò wà síbẹ̀ wà sí òye fẹ́ mú bẹ̀. anabi sallallahu alaihi wasallam wọn ni wọn ni haddatha anni bi hadithi ẹni ọba wí hadithi kan pa anabi yàrá àdínàbò kẹ́lì òun náà jẹ́ ọ̀pẹ̀rọ̀ ni ọwọ́ àti ìtàdìbí ọ̀kẹ́ náà àwọn ọ̀pàrọ̀ lè nìyà. Adẹ́sì máa gbàgbé ọ̀rọ̀ náà ọba Sùhánù Rùmìhánà tó ní ọlá àdẹ́sùn lọ ní alẹ́ ìtàdìbí ibi dẹ́ni ọlọ́run tó ní ẹ̀sìn kí ọlọ́run kọ́ máa jẹ́ ti ọ̀pàrọ̀. Àti ọ̀rọ̀ ní ìtàgbẹ́bí sọlọ́wọ́ ẹni yóò tọ́ bá pèpè lọ síbi ẹni yẹn wà fún ẹni tí pèsè síbi ìtọ́lọ́ yẹ́dì ọ̀hún ilẹ̀ hàkì wọlé wọlé hajj ẹni yẹn pèsè síbi òdodo nìyẹn àti mọ́nà wọ́n mọ̀ ń dá a ìlà máa làm yẹ́dì ọ̀hún ilé ìdí muhammadu sallallahu alayhi wa sallam ẹni tí bá wá pèsè lọ síbi wọn tá à ń lẹ́bí ó pèsè lọ́ọ̀bẹ̀ sallallahu alayhi fáwọn mi lọ àti nínú àwọn olùpèsè ìbàjẹ́ ní pépè lọ́lẹ̀ ní ti pépè lọ síbi ìṣúná akólókọ́ ní ká lọ sí ẹ̀kọ́ wa kàlí ìṣẹ̀lẹ̀ tó ń sẹ́yìn ìṣẹ̀lẹ̀ tí mo ṣàlẹ̀ láàbọ̀ wọn kọ́ ìṣẹ̀lẹ̀ tó ń sẹ́yìn ìṣẹ̀lẹ̀ الحمد لله الحمد لله رب العالمين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 ìgbé fi wọn bá dé nínú oṣù lọ́jà tó lé ti abẹ́mú yìí àwọn onímọ̀ kàkà wọn pè ní sọlá tọrọ wájú. wọ́n máa ń kírun yẹn ní òru àkọ́kọ́ ní òru àkọ́kọ́ àkọ́kọ́ ìtumọ̀ àti ìrọ̀ ojú òní tó dé ká mú ọ̀rọ̀ yìí wá sí ìdíjọ wa kábà tẹ̀sí sáwọn ìdíjọ wa ní nẹ́bílà kẹfẹ́ rọ. wọ́n máa kírun yẹn ní àkọ́kọ́ òru ìtumọ̀ àkọ́kọ́ ìrọ̀ ojú òní rọ́jà. wọ́n á gbé sáà ní ẹ̀rí wọ́n ti wá gbá àwọn ọjọ́ àná ìyá ọjọ́ kàmí. ètò kí wọ́n gbèrò láti gba àlàyé sí gẹ́gẹ́ bá nàbì sọ̀lá àrùsọ̀lá ṣe máa ń gbà àti bó ti rẹ̀. àmọ́ nítorí àlàyé ni à ń retí pé láti wọnú rọ́jà wọ́n á gbá àwọn ẹ̀yìn ẹ̀rí gbẹ́ndé àkọ́kọ́ àlàyé ti lo rọ́jà rọ́jà wò ti bẹ̀rẹ̀ àkọ́kọ́ yìí akọ́dá ọ̀tẹ̀ gbẹ́gbẹ́gbẹ́ gbẹ́gbẹ́gbẹ́ sígbà tá a tẹ̀lé sí lọ ọ̀pọ̀lọpọ̀ àdìgbò sẹ́lá kí tẹ̀lé yóò tó tẹ̀lé fọ́ọ̀nì ní ìjọ olùsẹ̀lẹ̀ yóò tó tẹ̀lé. wọ́n àmọ́ ẹni ẹ̀dá bílà ẹ̀yin náà wò gbàgbá ẹ̀mí ìbílẹ̀ ẹ̀mí kó ti pẹ́ ìjọ ọlọ́run ti lọ ní ìlẹ́wọ̀n òbíjọ ẹ̀yin náà jẹ́ ayọ̀ sẹ́ẹ̀nì kó nínú kọ́ọ̀yì ẹ wá dúró nǹkan tó bí bọ́ọ̀sẹ̀ wọn ti yẹ tó ti lọ ọgọ́rùn-ún ọdún mẹ́rin àti bí àádọ́rin ọdún ti lọ táà nẹ́gbẹ̀ẹ́ ti lọ sọ̀lá àrùsọ̀lá fún ọdún sẹ́wọ̀n irú irú òòyì ìrun bíbí àti rákà méjìlá wọ́n tún kírun kan wọ́n fi ń sọ láti orí ìdá òun wọ́n tún kírun léde wọ́n máa ń fi sí àárín rájà wọ́n tún kí kan wọ́n fẹ́ ní sọlá tó láyé sí ìyá ìrun one thousand ẹ̀rí bí àdéhùn ń bẹ ẹ̀dá tó gbà tí yẹn bá kírun one thousand sẹ́yìn òní sí ìsìn àmì ìmọ̀ èyí lẹ́yìn òbí wà lójẹ́ náà tọ́rọ̀ yẹn máa fi rọrùn kẹ́ tí ìbá ti nẹ́bìlà bá tún nẹ́bìlà bá tún fún nẹ́bìlà méjì lágbo ẹgbẹ́ sábà bí ẹ̀gẹ́ wá tó kó di ilé fún yẹn lálẹ́ yẹn náà ẹ wá wo wàhálà nígbà tí yẹn bá ánìlà tún nẹ́ẹ̀sì bá gbé yẹn bá lọ sínú one thousand tọ́wọ́ ajá tó bá dé dàkọ́ pé mi ìbẹ́ ọ́ yẹn one thousand ẹ̀ ó dà kí yẹn máa gé fáfíà nìkan ẹ wá dúró wákàtí dé yẹn lò ó fi aṣú yẹn gan ẹ̀rí wọ́n tún kí kanáà wọ́n kẹ́ni twenty seven ẹ̀ gbogbo ẹ̀ pátá àdáda lẹ̀ ọjà ti pé sẹ̀rí ọgbà wọlé ìrìsì ìgbàlá dá lórí. أيها المسلمون عباد الله لنا أن قدرت وحقا في صفة شريعة òun ẹni tó lówó ẹ̀kọ́ yọ zaka ọwọ́ sí ilé rẹ̀ nínú oṣù rọ́jà mi ọ̀tọ̀ náà kámágbàdo gbogbo ọgbà kí ìgbà tí owó wa bá ti tó gbèsèké twenty dinar àbí two hundred dirham ọdún wa yíká rẹ̀ kí ìyẹn yẹ ẹ̀tọ́ ọlọ́run ọba bẹ̀rẹ̀ sáwà ọkọ̀ sínú rọ́jà àbí kọ̀ọ̀kan sínú rọ́jà mi bákan náà nínú àwọn kájú wọn fi sínú ọ̀sùn yìí lọ́sọ̀ yìí pé ọlọ́run ọ̀sọ̀ pé mi ìbẹ̀ ọ́ ọ̀hún náà ní tàfíìsù òkú sí yá wọlé àtìká ó ti fi àwọn afi àwẹ̀ sílẹ̀ àwọn yẹn wà yọ̀ dájú o wọ́n bá máa fi àwẹ̀ tí wọ́n gbà ní àwẹ̀ arúgbó lárúgbó ti tẹ̀lé àtúfẹ́ kó ti rí arúgbó ti tẹ̀lé àtúfẹ́ kó ti rí lóbi akọ́kọ́ bí ẹ bá ti ṣe ọtọ́ bá tẹ̀lé àbú yóò ni kò ní rọrùn wọn jẹ́ àlọ́lọ́ òfin díìnì mi hárọ̀lì ọlọ́run òbí àbọ̀sẹ̀ ti dára ìkàlà wa fi arúgbó arúgbó wò káwá àbí ká lọ nípa àlọ́ takò sílé ọlọ́run ọba níbẹ̀ gẹ́gẹ́ bí àìsíkà gbogbo ilé ìpàtà nínú àdàdà lẹ̀ ẹ̀rí àwọn sọ̀hábà òjijì ọlọ́run bí àfàwà ọ̀nà òjijì ọlọ́run òjijì ọlọ́run wọ́n takẹ́lé yìí lẹ́nu wọ́n tún takò lọ́wọ́ wọ́n ní wọ́n mọ̀ kàtọ́ òjijì ọlọ́run ọ̀tàlá àfàwà ọ̀nà ìṣàbùrù ìfọ́ ó ti mọ̀ rí ọ̀nà tó lè pé ó gba owó àwọn èèyàn fún tipátipá báyìí nínú sọ̀rọ̀ aláṣẹ ni wọn rẹ mi ò ṣe o ìwọ náà sì lè ṣe kọ́mátìkà ṣùgbọ́n tí yẹn bá lẹ́nu ń bẹ̀ bóyá fámílì ni àbábúrò yẹn ni ẹnu ti pé agbára ń bẹ lọ́wọ́ èèyàn nípa rẹ̀ èèyàn náà lè gbẹni yẹn náà sákèjì gà ó nídìí àti máa dá láti ààrẹ láti dàrẹ láà. akọ oṣù ni tó ti fáwọn aláìmọ̀kànmọ̀kàn wọn máa ń bá bàrà rẹ̀. ẹ ẹ yá Abdullahi bin Umar tó kú jọmọ ọmọ rẹ náà tóun náà bá bá yẹn tó ń palẹ̀ wọn tó wọ́n jà ọmọ àti ìdìbò tí wọ́n ti yẹn. yóò tó wọn ni wọn sọ fún ọ náà ni pé súnmù mi ti wà á fi o ẹ lè gbà wẹ́ńbẹ́ ẹ má gbà tán ẹ tún sínú mbẹ ìbáwọn ọjọ́ dáa lè fi gbà wẹ́ńbẹ́ mbẹ bí ọjọ́ Monday ọjọ́ Àlàmísì àbí thirteen fourteen fifteen nínú oṣù òfin eléyìí ni ìjọ bá àwọn bákan náà nínú àwọn tó ìgbé náà nínú ọjà mi òun ni pọ̀ ṣe àwọn èèyàn sí ní rọ́ọ̀sì àwẹ̀ láti inú ọjà mi bá gba ọjà lórí tún gba ṣàbá ẹgbẹ́ náírà làwọn ẹsìn wọn tí wọ́n gbà ẹ̀rí irú eléyìí kọ̀tọ̀ lọ. bákan náà ká lọ sí ọ̀rọ̀ sínú lọ́jà pẹ̀lú pé ká wọ̀ wípé ọlọ́lá àbọ̀dé àjùlọ kan ọ̀gbẹ́ni kankan dalẹ̀ ní bàjẹ́. kájẹ̀ ní àárín àwọn àlàyé ọ̀rọ̀ kan yìí pé wọ́n wọ́n àtẹ́lẹ̀ sọ́lá àtọ́lá kan bọ́ ọ́nù rẹ̀ ìmùsọ̀dà tàbí ọ̀pọ̀ mẹ́lú tìṣe. òtúmọ̀ pé ká wá fíìsì ọmọra wa sínú lọ́jà mọ́ káma òfin ọlákẹ́lú bẹ fún jùlọ. Bàbá jùlọ lọ́dọ̀ àfọwọ́ àrùnmọ́ òkú àtọ́ ọ̀rọ̀dì ọlọ́wọ́ tàlá. Àwọn fẹ́ káma arìnrìn àjò kọ̀ọ̀kan fún tẹ̀ ìjọ kọ̀ọ̀kan tó lọ́n bá kẹ́yìn. Ẹ̀yin tẹ́ ẹ máa ń pẹnu ẹ̀gẹ́ ẹni tó bá lọ lọ sí wọn sọ́lá. Ọ̀rẹ́ rẹ̀ tẹ̀ ní ojú òkòwò ṣe mọ́. Mọ́kà ló ń dáadáa lọ. Ìsọkúsọ̀ lẹ sọ jáde lẹ́nu. Ọlọ́run ọ̀rọ̀ gbogbo. Ṣùgbọ́n tó bá fẹ́ lọ lóòdì ní èkó láti lọ lẹ́jú ẹ̀ ní sọ́bẹ̀ tí ìlú lọ fara nísìmí ni àbábá lọ fara nísìmí ló níbo lè yẹn ti lè fara nísìmí tó lé ọlọ nígbà tí o ti fọkànbalẹ̀ gbogbo ayé wọn bẹ lẹ́yìn ìfọkànbalẹ̀ ti tún wà ní ọ̀kẹ́ nù àwọn àfa kó tó di pé ọ̀rọ̀ corona virus ti bẹ̀rẹ̀ tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ pé iye òǹkà báyìí ni ọmọ àwa ń sùn lọ́wọ́lọ́wọ́ báyìí kọjá wújá kẹ̀kẹ́ náà lọ táwọn yẹn ti ń gbéra ń sùn kó tó di kó dì bẹ́ẹ̀ àwọn àfa òfin táwọn bá lọ lóṣù táwọn bá tún lọ lóṣù ni àwọn ò tún fẹ́ràn ọjọ́ ọkọ̀ fìdí mu ni jẹ́ kí ló dé fọkànbalẹ̀ gbogbo ayé wọn. Ibẹ̀ yẹn náà ló tún fọkànbalẹ̀ ní yóò tún fi sinmi tó lè tó rọ lọ́wọ́ ọba sùn tó gbọ́ dáadáa tó rí dáadáa. Kí yẹn máa wá dá ọ máa dá omi tútù sí yẹn lẹ́nu rárá ní olóhùn lọ́wọ́ ń bá ọ̀sán kò rí gbogbo owó sí mọ́. Bí táwọn aláìní wá. Nígbà tí òsì dọ́dọ̀ ọ̀dẹ kọ̀ọ̀fà aláìní lówó. Nínú àwọn àṣìṣe táwọn mi máa ń ṣìṣe wọ́n lọ sọ pé wọ́n lówó wò bó wọn sàánú títí ọba tí wọ́n á dọ́dọ̀ rẹ kò sí mẹ́lò ni wọ́n yìí títí bùkátà báwọn fámìlì ẹ̀ tó mọ̀ nǹkan ó ń bí àbùkátà àwọn ọmọ ẹ̀ àwọn ìyàwó ẹ̀ àwọn ọmọlẹ́bí rẹ̀ míì tó súnmọ́ tó ìwé ládá méjì kẹ́ nífẹ̀ẹ́ lábẹ́ ilé yẹn lọ́gbà ládà kó ti sádàkà àdúgbò aládà ikú damọ́lẹ́bí pọ̀ ìgbà tí òtí wá dọ́dọ̀ rẹ̀ ọmọ ayé ni ẹ̀gbẹ́ ọmọ ọ̀rọ̀dì ọlọ́run sọ̀rọ̀ á òun ló ti gbé ìtọ́lọ́lá tó lóòótọ́ ìjọsìn yẹn òun ní kéèyàn mú ìrìn àjò kọ̀ọ̀kan olùgbé ó sèrè àjò kan láti lọ sí ọmọ àtọ́nà ọba kẹyìn bẹ́ẹ̀ èyí ó tún sèrè àjò kan láti lọ sí hajj tọ́nà ọba kẹyìn bẹ́ẹ̀ nínú àwọn nínú mi òun ni ẹnì kẹfẹ́ ń pinnu àlẹ́ àti wọn a máa pẹrẹ níbẹ̀ ṣùgbọ́n ká oṣù tó bá wù yẹn kò sílẹ̀ fi sun pé dábàá ní pàtó dáa fẹ́ ẹran wa límọ̀tò nìka ka abẹ́sì kó mọ ẹran àti ikọ̀ bẹ̀ tí wọ́n pè ní nàìjíríà. bákan náà èèyàn tún pẹrẹ fún ẹran léyà èèyàn pẹrẹ fún ẹran hajj fún àlejò pẹrẹ jẹ yẹn lè pẹrẹ nígbà yóò sí èyí tó ń pè ní èyí sọlá pé rẹ má gbọ́ léyìn lè bẹ̀rẹ̀ ní rọ́jà wò yìí lọ́ba fẹ́ bẹ̀rẹ̀ fún rẹ̀ tí èsì kọ́ gbà pé ọlá ti ń bẹ̀rẹ̀ lọ́ba bẹ̀rẹ̀ ní oṣù rọ́jà wò. ayé ọ̀nà mùsùlùmí náà yìí bá dà lọ nínú àwọn kẹta àwọn yẹn dálẹ̀ kájẹ ní ọ̀gá jùmọ̀ lọ́dọ̀ tiwa gba gbọ́dọ̀ dìrẹ̀ nípa rẹ̀ táwọn kẹta fẹ́ gbé wá káfí mọ̀ bí àdá dálẹ̀ kágbà pé àwọn òkú wa gbadá ni lọ́ọ́ bẹ̀ wọ́n wó lásìkò láwa yìí nínú ẹ̀ bá lọ irọ́ ni o. àdékágbà fẹ́ àsìkò tí sàrà lè gbókùn nínú rọ́jà fún yìí kò sí àkọọ́lẹ̀ kan fi di ẹ̀múlẹ̀ àti àwọn ọ̀rọ̀ oríṣiríṣi tí wọ́n lọ sọ mọ́ sọ rọ́jà àwọn mi látọ̀ lọ́kọ́dé ní bẹ́ẹ̀nu rẹ̀ àwọn mi níbẹ̀ wọ́n gbé àtẹ́bí gbogbo ilé ìpátá ìgbàdànlá àlọ́lọ́ nígbà kan parí. ó sì tó kó wa ìwọ̀n tá àtẹ́bí sọ̀lá àlùsọ́lá tó kó wa fún wa nípa rẹ̀ ká ọlọ́run ò torí gẹ́gẹ́ dára ju káwá sí lọ ṣùgbọ́n ìjọsìn dábàá fi ṣe báyìí agbọ́dọ̀ ṣe ìmọ̀ ṣáà rọ̀ṣọ́lù wọn ìṣọ̀lọ́wọ́ àrùsọ́lá pẹ̀lú ojú tí ọlọ́run ọba ṣe lómi pẹ̀lú ààyè tó gbà látọ̀dọ̀ ọba dẹ́dà ọba dẹ́dà sọ pé ọmọ yẹn ti fọ àdìláwà nínú ìwà ìṣẹ̀lẹ̀ wà nínú ha ونسأل الله تبارك وتعالى أن يعيننا في فعل المشروع في هذا الشهر وترك الممنوع في هذا الشهر إنه ولي ذلك قم إلى صلاتكم رحمكم الله تعالى الله أكبر الله أكبر أشهد أن لا